títí bí àsìkò tí a wà yìí ilé tí ṣe ọjọ́ ẹlẹ́karùn nínú oṣù Ramadan ọdún ẹgbẹ̀rún kan ó lé ọgọ́rùn mẹ́rin àti ọgbọ̀n àti mẹ́sàn lẹ́yìn hijira nabi sallallahu alaihi wasallam láti ìlú Makka lọ sí ìlú Madina abẹ́lọ́wọ́ bá àríkíọlá ọ̀pọ̀lọpọ̀ Ramadan ọlọ́ba àlejọ́lá kí ó yọ̀ǹda rẹ̀ fún wa nílé ayé asọ̀rọ̀ àlékún ìkẹ́ ọlọ́ọ̀ba anú ọlọ́ọ̀ba tí ó yà jẹ́jẹ́ tán ọlọ́ọ̀ba fún aṣíwájú ẹ̀dá annabi sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn ará ilé annabi àtàwọn sahabai àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà annabi sallallahu alaihi wa alihi wa sallam títí di ọjọ́ gbẹ̀dẹ̀ alkiyama eléyìí tí a ń bá lọ níbi tafsiru wáyé òun náà ni tafsiru suratul baqara ìtumọ̀ suratul baqara eléyìí tó yẹ sí pé a ti bá lórí àyà ẹlẹ́ẹ̀karùn-ún ní ogójì verse 35 òun ni a dúó sí inṣàlọ́ verse 36 ní òní yìí títí débi tí ọlọ́run bá kẹ́lá bá yọ̀nda fún wa láti bá dé a'udhu billahi minash shaytanir rajim فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه فقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين الله بارك لا أمبا على يلين آيائي الله بارك لا جيكو يواريكي لين تيوم دا النبي آدم عليه الصلاة والسلام tí òun àti ìyàwó ẹ̀ tọ́lọ́wọ́ bá lè kẹ́lá pa wọ́n láti ẹ̀kọ́ ma gbé inú ọgbà aljanna alayhi masalatu wassalam kí wọ́n dẹ̀ ma gbádùn nínú ọgbà aljanna yìí ní ìgbádùn tí a ó gbáyè tó gbòòrò ní ìjẹmú rọrùn nínú ọgbà yìí tọ́lọ́wọ́ bá àríkí láti kọ̀ fún wọn láti jìnà sí igi kan láti má jẹ èso ẹ̀ lẹ́ni tí ọlọ́wọ́ bá àríkí látó fi ń ṣe àdánwò fún wọn lórí ìtẹ̀lé òfin ọlọ́wọ́ bá wọn àti ìdúó dédé lórí ẹ̀sìn ọlọ́wọ́ bá àti ìdúró níbi àlà ọlọ́run ọba láì kò tayọ àlà ọlọ́run ọba yìí ọlọ́run bá ní fa'azallahuma shaytanu anha ọlọ́run bá ní ètù ash-shaytan ó mú àwọn méjèèjì anábi adam alayhi salatu wassalam àti yawa hawa ó mú wọn yẹ gẹ̀ẹ́rẹ̀ kúrò nílànà tọ́lọ́wọ́n bá lórí àṣẹ ọlọ́wọ́n bá lórí ìkọ̀fúnni ọlọ́wọ́n bá tọ́lọ́wọ́n bá kọ fún wọn níbi ìmájẹ nínú igi tí ọlọ́wọ́n bá níkẹ́lá kọ fún wọn láti májẹ ń bẹ̀ fa'azallahuma shaytan ọlọ́wọ́n bá ní shaytan ó mú àwọn méjèèjì ó mú ọyẹ gẹ̀rẹ̀ lórí àṣẹ ọlọ́run lórí ìkọ̀fúnni ọlọ́run báyìí ó mú ọyẹ gẹ̀rẹ̀ ń bẹ̀ àṣepọ́n orúkọ yìí orúkọ ni fún ibilis aléhi la'inatullah kí láàrin ọlọ́run bá kó ma bá ẹni ọkọ ni ẹni ìgbé orúkọ rẹ̀ ní ṣaipọ́n lára àwọn orúkọ rẹ̀ ní ṣaipọ́n orúkọ yìí ó wá lórísùn wọn fèyàáàlì fèyàáàlì orísùn wọn tí orúkọ yìí tí ó wá lórí ẹniyẹn náà wọ́n mú láti lè ṣàtúnà wọ́n mú orúkọ yìí láti lè ṣàtúnà ai ba'iuda so ba sọ pé shaquna isma ni pé ba'iuda kí nǹkan jìnà in tó jìnà ó ní shaquna ba'iuda ó jìnà so àti bẹ̀rẹ̀ ti mú shaytan wọ́n sọ shaytan ní shaytan tán mú látara ta ní ba'iuda yìí li bu'dihi oore àti ìkẹ́ ọlọ́run ọba nítorí pé ẹni tó jìnà sí oore ni tó jẹ́ sí wípé oore ọlọ́run ọba ò lè lè bá àánú ọlọ́run ọba àlékẹ́ láòdẹ̀ lè lè bá láyéláyé kò lè rí àánú ọlọ́run bá kò dẹ̀ lè rí orin gbà nítorí eléyìí báyìí náà fi ń pè ní ṣe paul ẹni tó jìnà sí orin tó dẹ̀ jìnà sí àánú ọlọ́run bá tí ó lè ránú ọlọ́run bá láíláí so a ṣepọ́n alayhi la'natullah ó pé anábi adam àti ìyàwó hawa lọ síbi azalla ó pè wọn lọ síbi ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ lọ́wọ́ bá wọn kí wọ́n yíẹ̀ kó lórí ìlànà tọ́lọ́wọ́ bá wọn tọ́lọ́wọ́ bá gbé wọn lé ìlànà tọ́lọ́wọ́ bá tọ́lọ́wọ́ bá lè kẹ́lá gbé wọn lé òun náà ni kí wọ́n jìnà sí ìtọ́lọ̀mọba àríkẹ́lá pa wọ́n láti kí wọ́n jìnà sí ẹka tọ́lọ̀mọba àríkẹ́lá kọ̀ fún wọn láti má jẹ kí wọ́n jìnà sí jíjẹ nǹkan yìí ṣùgbọ́n Ṣaitan alayhi la'natullah ó tàn kódà wàkọ̀ sámàhúmà ó búra fún àwọn méjèèjì wípé òun kọ́ o kí ni ó ní ó búra sí wọn wípé òun nínú àwọn tí wọ́n jẹ́ onímọ̀ràn pàtàkì lòun jẹ́ sí wọn wàkọ̀ sámàhúmà anni lakuma minan nasihin ṣetán ó búra fún wọn wípé nínú àwọn a onímọ̀ràn dáadáa lòun jẹ́ fún wọn lórí àṣẹ tó ń pa wọ́n yìí ìmọ̀rà tó ń fún wọn yìí lórí pé kí wọ́n jẹ ní sí ọlọ́run bá lẹ́gẹ́lá kọ fún wọn láti jẹ yìí a ìmọ̀ràn dáadáa ni ó búra fún wọn bẹ́ẹ̀ látara báyìí ṣẹ̀tọ́n alayhi la'natullah ó kó tàjẹbá wọn àwọn méjèèjì náà rí ightarra bihi wọ́n gbá tàjẹ látara ìbúra ṣẹ̀tọ́n àti ẹ̀tàn ṣẹ̀tọ́n yìí wọ́n dẹ̀ tẹ̀lé ṣẹ̀tọ́n so látara ilé ìbáyìí látara kí wọ́n tẹ̀lé ṣẹ̀tọ́n lẹ́yìn tí wọ́n gbá tàjẹ pẹ̀lú ẹni dúdùn ṣẹ̀tọ́n àti ìbúra ṣẹ̀tọ́n àti ìpèpè ṣetán tó pè wọn lọ síbi kí wọ́n takọ̀ àti olúwa wọn tí wọ́n dẹ̀ tẹ̀lé ṣetán yìí látara báyìí akhrajahuma mimma kana fi ṣetán ó mú wọn jáde ó sì sábàbí ìjáde wọn kú níbi ìkẹ́ àti ìgbádùn àti àánú ọlọ́run ọba eléyìí tí wọ́n wà nínú ẹ̀ kó mú wọn jáde kó ń bẹ̀ látara ẹ̀tàn tó kó bá wọn fa'azallahuma ash-shaytanu anha na'am nínú qira'a àfáwà hamza bàtàwọn ka áyà yìí àwọn òkà bí tashdidil lam wọn fún láàmù yẹn ní ṣádà wọ́n ká ní fa'azalahuma shaytanu anha fa'azalahuma shaytanu anha báwọn ṣe ká ní ẹ ilé tó ẹ́ pé pẹ̀lú kíkà tí wọ́n yìí kíkà tó túmọ̀ sí ni pé shaytan alayhi la'natullah a ó mú wọn kú ó gbé wọn jìnà sí ìkẹ́ ọlọ́wọ́ba àti ìgbádùn ilé tí wọ́n wà nínú ẹ̀ látara sábàbí ìmúwọnsẹ̀ lọ́wọ́ba so ó gbé wọn jìnà kúrò ní ó gbé wọn jìnà sí àánú ọlọ́wọ́ba yìí ó mú wọn jáde lẹ́ni tó jìnà sí lẹ́ni tó yẹ pé ìjáde wọn kúrò nínú kẹ́ yìí yóò mú ìkẹ́ ọlọ́wọ́ba tó wà nínú ẹ̀ fa'azalahuma shaytanu anha ilé ni qira'a afawa hamza ìrọ́à fáwà hamza nìyẹn náà ilé ìbáyìí jẹ́ pé wá wípé na aléhì láàrínlẹ́tùlọ́ a nínú àwọn wọn kò ní èròǹgbà kankan lórí ẹ̀dá tí kìí bá ṣe báwo ni ó ṣe mú ẹ̀dá kú níbi ìgbádùn àti ìkẹ́ ọlọ́run bá tí ẹ̀dá wà nínú ẹ̀ nítorí ìṣekèéta ìṣekèéta ìfẹ́ ọlọ́run bá ti ń bẹ pẹ̀lú wa nítorí pé òun rèé kò lè ráàánú ọlọ́run bá mọ́ nítorí pé òun rèé kò lè rí kẹ ọlọ́run bá mọ́ gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ tí a sàlàyé fún wa lẹ́ẹ̀kan wọ́n mú orúkọ ṣẹ̀tọ́n láti lè ṣàtúnà nítorí bẹ́ẹ̀dù rẹ̀ anil khairi wa anir nítorí pé ó jìnà sí orí ó dẹ̀ jìnà sí ìkẹ́ ọlọ́run bá ìkẹ́ ọlọ́run bá ò lè lè bá mọ́ so òun náà wá látara báyìí rí ó wá ń ṣe wa ni ó sì gbé àwa náà jìnà sí àánú ọlọ́run si sí kìí ọlọ́run ó dẹ̀ ti mọ̀ wípé nǹkan kan táà lè ṣe táà lè fi jìnà sí àánú àti kìí òun náà káwa náà gbọ́nrí sí ṣe gbọ́nrí náà di ẹni ẹ̀kọ́ ẹni náà tó jìnà sí jìnà sí àánú àti kí àtórí ọlọ́run òun náà ni kí ni tí ó ni tí ó mọ̀ sẹ́ lọ́run nítorí pé ẹ̀ṣẹ̀ ni ṣèkọ́ọ̀nù ṣẹ̀ ló fi dẹni tí ọlọ́run gbé jìnà sí orí ló fi dẹni gbé ni ṣèkọ́ọ̀nù náà òun ló mú àwọn Adam Adam àti Hawa àwọn méjèèjì tán fi di ẹni tọ́lọ́wọ́ bá rí kẹ́lá mú kúrò nínú ọgbà àlìjẹ́nà kúrò nínú ìkẹ́ kúrò nínú ìgbádùn tí wọ́n wà nínú ẹ̀nà àlìjẹ́nà pé pẹ̀lú tẹ́ ṣe yìí ọ̀tọ́ sí ẹnìkan tó wà lórí irú ṣe sí ìkọmọ̀gbénú ọgbà yìí ọlọ́wọ́ bá rí kẹ́lá mú wọn jáde a jẹ́ pé tó lè múyàn jáde kúrò nínú àlìjẹ́nà tó lè múyàn jẹni tí àlìjẹ́nà ó déwọ̀ ni ẹ̀ṣẹ̀ wà àbẹ́ ẹ̀kọ́ nínú ẹ̀lẹ̀ṣẹ̀ wà so ẹni tó bá ti ṣẹ̀ lọ́wọ́n bá irú àwọn wọ̀nyí rèé wọ́n lẹ́tọ̀ọ́ sí ìgbékú nínú ìkẹ́ ọlọ́wọ́n bá lọ sínú ìyà ọlọ́wọ́n bá gẹ́gẹ́ bí ó ti ṣẹlẹ̀ nínú àyà yìí ó dẹ̀ mú wọn jáde látara bíbá yìí kúrò nínú ọgbà jẹ́nà ọgbà kẹ́ ọgbà dẹ̀ra fa akhrajahuma mimma kana fi àwọn olùmọ́jẹ́ kó yọ wípé fa azallahuma shaytanu anha ṣe shaytanu mú wọn jáde kúrò nínú ọgbà dẹ̀ra ọgbà jẹ́nà ni àbí an tó wà ń bẹ̀yẹn sí bọ̀míru ha yẹn sí ọ̀dọ̀ aljanna lọ padà sí ni àbí ọ̀dọ̀ igi tọ́lọ̀wọ̀n bá alikẹ́lá ní káwọn annabi adam àti hawa kí wọ́n mẹ́jẹ tó bá jẹ́ pé bọ̀míru yẹn padà sí ọ̀dọ̀ aljanna in ta túmọ̀ sí tí ó túmọ̀ sí ni pé wọn méjèèjì lórí àṣẹ bá eléyìí tó fa ṣùgbọ́n tó wáyé pé bọ̀míru yẹn ó padà sọ́dọ̀ igi ẹgẹ́ bí ìgbẹ́gbẹ́ ìjẹ́ sí pé igi náà ni al-aqrabul madhkur al-aqrabu al-madhkur eléyìí tó jẹ́ sí pé ó súnmọ́ jù nínú tí wọ́n ti inú nǹkan tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ síwájú bọ̀míru síwájú arọ́pọ̀ orúkọ yẹn in tó nǹkan tó súnmọ́ tí wọ́n yẹ́sẹ̀ dákọ nítòsí ibẹ̀ ni bọ̀míru tabari bọ̀míru lẹ́yìn rẹ̀ ibẹ̀ ni bọ̀míru ọmọ padà sí tó bá jẹ́ sí pé bọ̀míru yẹn lórí kọ́ ìdá yìí tó bá jẹ́ sí pé ọ̀dọ̀ gini bọ̀míru yẹn padà sí a jẹ́ sí pé yọ́ mọ̀ túmọ̀ sí wípé ṣẹ̀bọ́n ó kó àwọn annabi adam àti ìyàwó hawa àwọn méjèèjì ó kó wọn sínú zalla pẹ̀lú sábàbù bisababiha pẹ̀lú sábàbù igi tí wọ́n tí wọ́n jẹ yìí tọ́lọ̀wọ́n bá àdíkẹ́lá ní kama jẹ fàzallahuma ṣetọ́nù anha ay bi sababiha ṣetọ́nù kó àwọn annabi adam àti hawa ó kó wọn sínú zalla sínú dẹ́sẹ̀ ó kó wọn sínú yẹ̀gẹ̀rẹ̀ ìyẹ̀kú lórí ìlànà tọ́lọ̀wọ́n bá anha ay bi irú ẹ̀nà wà náà al-Qur'an ọlọ́wọ́ bá ní yufaku anhu man ufik ọlọ́wọ́ bá alékẹ́lá sọ wípé a ma gbé jìnà sí aljanna pẹ̀lú sábàbí pẹ̀lú sábàbí rẹ̀ man ufik gbogbo àwọn tí a gbé jìnà sí aljanna so sabab òun lélé báyìí òun ni ó ma jẹ́ sábàb ni ó ma jẹ́ yẹn ni pé pẹ̀lú sábàbí nǹkan yìí rèé pẹ̀lú okùnfà jíjẹ gítọ́lọ́wọ́n bá lékẹ́lá ní kámọ̀ jẹ òun náà ni a ṣe gbé wọn jìnà sí aljanna látara pé ṣetán ó kó wọn sínú ìsìnà látara pé ṣetán rí ó kó tàjẹ bá wọn ó dẹ̀ jẹ́ kí wọ́n dá ẹ̀ṣẹ̀ sí ọlọ́run ọba ọba tó dá wọn ilé tí kò yẹ kí wọ́n ṣe naam yufaqu anhu man ufik tí mo sọ lẹ́ẹ̀kan yẹn yufaqu anhu ufik man ufik yẹn ni pé a gbé wọn jìnà sí pẹ̀lú sábàbí rẹ̀ a gbé wọn jìnà pẹ̀lú sábàbí rẹ̀ ẹni tí a gbé jìnà naam a fa'azallahuma shaytanu anha fa'akhrajahuma mimma kana fi ṣetọ́nù mú àwọn méjèèjì jáde látara ìdẹ́ṣẹ̀ wọn sí Ọlọ́run Ọba ó ti sábàbí ìjáde wọn mimma kana fi àwọn olùmọ́jẹ́ pé wáyé pé kí ló ní tọ́nà ọba àlékẹ́lá ò fi dákọ aljanna bí báyìí ẹ́ kí ló ní tọ́nà ọba àlékẹ́lá ò fi dákọ ìkẹ́ tí annabi adam àti hawa kan wà nínú ẹ̀ tọ́nà ọba ò fi dákọ rẹ̀ bí báyìí nítorí pé nǹkan ibi tí ṣetán ti mú àwọn annabi adam àti hawa jáde pẹ̀lú sábàbí ìṣẹ́lọ́ ọba wọn tí ṣetán ṣe sábàbí rẹ̀ òun náà ni nínú ìkẹ́ tọ́nà ọba àlékẹ́lá fi annabi adam àti hawa sí si. e káwọṣọ pẹ̀lú rọrùn rí ká jẹun pẹ̀lú rọrùn ká mu ní rọrùn ká wà nínú kí ọlọ́run báyìí ó ní ṣẹ̀tánù mú wọn jáde kú nínú ẹ̀ látara ẹ̀ṣẹ̀ wọn wọ́n ní ìdí tó tí wọn fi dárúkọ àwọn kìíní yìí fa fi ó ní wípé ọ̀nà wa ablam ọ̀nà yìí ló dógóngó jùlọ fi dalalati ala fakhamatil khayrat ọ̀nà yìí ló dógóngó jùlọ láti tọ́ka sí títóbi oore allati kana fi ilé tó yẹ sí pé àwọn méjèèjì anábi adam àti ìyàwó hawa tán wà nínú ẹ̀ so wọ́n ní ọ̀nà yìí òun ló dógóngó jùlọ láti tọ́ka sí títóbi oore wọ̀nyí nítorí wípé nínú àwọn asalibul balagha nínú àwọn ọ̀nà tí àwọn oníbalagha tí wọ́n máa fi ń sọ̀rọ̀ láti jẹ́ ká mọ ìdógóngó nǹkan bí nǹkan ṣe tóbi tó a òun náà ni kí wọ́n sọ̀rọ̀ pẹ̀lú lafzun tó wà mubham ẹ́ min asalibil balaghati fi dalalati ala idhami shay an yu'abbar anhu bi nínú àwọn ọ̀nà ọ̀nà balagha láti fi tọ́ka sí kí tóbi nǹkan òun náà ni kíyàn sọ̀rọ̀ nípa nǹkan yẹn bí lafzin mubham pẹ̀lú lafzu tí a ìtumọ̀ a pẹ̀lú lafzu tí ó hàn pẹ̀lú lafzu tó jẹ́ sí pé kó hàn kò ní ma gbé nǹkan òun kò ní ma gbé jáde a nítorí wípé kí ẹ̀lẹ́ ẹni tí ń gbọ́rọ̀ yẹn kó lè bá lọ síbi yíyàwòrán títóbi nǹkan yẹn àti pípé nǹkan yẹn kí ẹ̀mí rẹ̀ kó lè bá ma yàwòrán bí báwo ni nǹkan yìí ṣe tóbi tó tí wọ́n fi dákọ rẹ̀ báwo ni nǹkan yìí ṣe pé tó so ilé báyìí ni wọ́n fà ló fi jẹ́ pé ọlọ́run bá ní fa nínú ìdẹ̀ra nílálá ìdẹ̀ra tó tóbi tọ́lọ̀mọba àríkẹ́ láti ọdá wọn sínú ẹ̀ náà wàkúnnà hìbíkú ba'dukum li ba'din aduw ọlọ́mọba àríkẹ́ láwá sọ fún anábi adam àti hawa àti ṣètọ́nù yìí gbogbo wọn lápapọ̀ ọlọ́ni ẹsọ̀kalẹ̀ sí orílẹ̀ ayé nítorí pé alhubuth òun náà ni annuzul alhubuth òun náà ni annuzulu min a'la ila asfal tẹ́yàn sọ̀kalẹ̀ láti ibi tó ga sísàlẹ̀ ìlànà pè ní hubuth kódà tí plane bá bà wọ́n sọ wípé plane ó ní hubuth ó ní hubuth hubuth naam a nítorí pé ẹ̀rí pé plane tó bá fẹ́ bà láti ibi tó ga ní ó ti wá sílẹ̀ lẹ́ àbí so hubútù ni ẹ hubútù a òun ní ọmọ jẹ́dà kejì as-su'ud al-hubut méjìdó as-su'udi sísọ̀kalẹ̀ òun ní ẹ̀rìdà kejì gígókè ẹ̀rí pé sísọ̀kalẹ̀ máa ń ṣẹlẹ̀ láti ibi tó ga wá sísàlẹ̀ gígòkè máa ń ṣẹlẹ̀ láti ibi tọ́ àti ibi ìsàlẹ̀ lọ sí òkè so bẹ́lẹ̀ ìṣe jẹ́ nìyẹn naam ọlọ́ọ̀bá ní kí a sọ wípé wàkúlnà ìbíkò ọlọ́ọ̀bá ní a sọ fún wa wípé gbogbo yín pátá ẹ sọ̀kalẹ̀ àwọn mélòó ni ṣẹ̀pọ̀n alẹ́bí adam àti hawa ọlọ́ọ̀bá ní ẹ sọ̀kalẹ̀ kúrò nínú ọgbàl janna ba'dukum li ba'din adu apá kan yín dẹ̀ ní yóò máa bá sọ̀tá ni yóò máa jẹ́ ọ̀tá ni fún apá kejì ọ̀tá lẹ̀ máa jẹ́ fọ́ra yín látòní lọ ba'dukum li ba'din aduw apá kan yóò máa jẹ́ ọ̀tá fún apá kejì ni ìyẹn ni pé ṣepọ́n àti àwọn àrọmọdọ́mọ rẹ̀ ọ̀tá ni wọ́n máa bá ṣe anabi adam àti hawa àti àwọn àrọmọdọ́mọ àwọn méjèèjì ọ̀tá láàmà ṣe ìdánpẹ̀ ní al ìdánpè ní ọ̀tá òun náà ni àtànákúrú wàtànáfúrú bílkùlùbé àtànákúrú wàtànáfúrú bílkùlùbé ká kórìíra ara ẹni lẹ́mí kádẹ̀ ma jìnà síra wa nínú ẹ̀mí látara kórìíra kódà a lè wà lẹ́gbẹ̀ẹ́ ara wa báyìí ṣùgbọ́n ẹ̀mí ara wa ó jìnà síra wa gan ìmá bára ẹni ìmá bínú ara ẹni ìmá kórìíra ara ẹni ìjìnà sí rẹ̀ ní lẹ́mí ẹlú ọkàn ò náà ń pè bẹ́ẹ̀ ọlọ́run bá nígbà sọ fún bàbá wa nẹ́bí adam àti yawa hawa àti shepon pé káwọn mẹ́tẹ̀ẹ̀ta rèé kí wọ́n sọ̀kalẹ̀ kó nọgbà janna ma jìnà ara wọn ilé tó yẹ sí pé apá kan wọn rèé ìṣubú kejì ni ọ ma wá apá kan wọn rèé ìparun ni ọ ma wá àdáwà tó ń bẹ láàrin ti ṣẹ̀pọ̀n àbíká tó pé àdáwà ọ̀tá tí adam alayhi salatu ọ̀tá yìí ó bẹ̀rẹ̀ látara tí ṣetán tó ṣe lórí annabi adam alayhi salatu wassalam lórí ìkẹ́ àti ìdẹ̀ra tọ́lọ́wọ́ bá nìkẹ́lá gbé fún annabi adam a bákanáà rí ọ̀tá yìí bẹ̀rẹ̀ láti bí àtàkàbùr káṣe gbéraga sí àti ọlọ́wọ́ bá láti jọ tí ọlọ́wọ́ bá nìkẹ́lá ti pa ṣetán láti wípé kó ṣe sujúd fún annabi adam alayhi salatu wassalam tó kọ̀ láti ṣe báyìí pẹ̀lú hujja pé ana khairun minhu èmi lóore jùlọ báwo ló ṣe wá mo dẹ̀ lóore jùlọ kí má yẹ pẹ̀rẹ̀ ara mi láti gbé àjùlọ fún ẹni tí ò tó mi kí sì rí pé kò tó mi so ó rí nǹkan yìí gẹ́gẹ́ bí wípé àṣẹ tí ó kóhun tẹ̀lé ni naam eléyìí báyìí ni ṣètọ́nù fi ń bá anabi adam àti àwọn ọmọdọ́mọ rẹ̀ ló fi ń bá wọn ṣọ̀tá ọ̀tá tí ṣètọ́nù ń bá wa ṣe látara ọ̀tá tó ń bá anabi tó bá anabi adam alayhi salatu wasalam ṣe ni sọmọ yí pé bẹ́ẹ̀ náà ló dẹ̀ máa ń ṣẹlẹ̀ gbogbo ẹnikẹ́ni tí bá ń bá òbí kan ṣọ̀tá ẹ rí ni ìṣubú àwọn ọmọ àdọ́mọdọ́mọ ni ó máa wá ìparun wọn ni ó òun náà lọ́fà ló jẹ́ pé ṣètọ́nù ìparun àwọn ọmọ nẹ́bí adam ló ń wá nítorí ọ̀tá tó ń bá bàbá wa ṣe àdáwà tí wọ́n bẹ láàrin anẹ́bí adam rí tí anẹ́bí adam alayhi salatu wassalam tó ń bá ṣe tọ́nà ṣe ọ̀tá tó ń bá ṣe tọ́nà àtàwọn ọ̀rọ̀mọdé wọn rẹ̀ sí lábala wípé ṣètọ́nù lo ète fún anẹ́bí adam àti àwọn ọ̀rọ̀mọdé wọn anẹ́bí adam ni pẹ̀lú pé ó kó wá súwásà ó kó ìtàjẹ àti ròyíròyí ó kó ròyíròyí àti al-ighra àti ìtàjẹ a okùnbá nabi adam alayhi salatu salam tó fi di pé mú nabi adam alayhi salatu salam tó mú jáde kú nínú ìkẹ́ ìrítà nabi adam wà lórí ẹ̀ naam nínú áyà yìí pé Ọlọ́run bá ó ń tọ́ka sí wa ọlọ́run ọba àlékẹ́lá ń pa láṣẹ ọba àlékẹ́lá ń sọ́nà wípé kájẹni tí ó bá ṣe tọ́nà tí ó bá ṣọ̀tá kájẹmú ṣe tọ́nà lọ́ta wa nígbàtí ọlọ́run bá yíká di tú àṣírí rẹ̀ wa pé wa nípa ìmá tẹ̀lé ìlànà ṣẹ̀fọ́n nítorí pé ọ̀tá wa ló jẹ́ onílàáká ìyàndẹ̀ ní kò ní máa tẹ̀lé ìlànà ọ̀tá rẹ̀ yóò máa yapa ìlànà ọ̀tá ni àbíbẹ̀kọ́ ni nítorí pé nínú ṣe sí aláàdúwù nínú ṣe sí ọ̀tá òun náà ni pé yẹ sáà lè máa bọ́rọ̀ sí àdúwù yìí yóò máa gbìyànjú láti kó ìnira bá ọ̀tá rẹ̀ ni

ọlọ́wọ́ bá ní ṣẹ̀tọ́ọ̀nì rí ó ń pè àwọn ìjọ tí ẹ̀ ibi tó ń pè wọ́n lọ lè yàkúnú min ashabi sa'ir kí wọ́n lè bá jẹ́ olùgbé inú lẹ́ni ọlọ́wọ́ bá níkẹ́lẹ́dẹ̀ ń pè àwọn èèyàn tí ẹ̀ nítorí kẹ́lẹ̀ bá jẹ́ olùgbé inú aljanna abẹ́ẹ̀kọ́ ni inú àforíjìn àti kẹ́ lọ́lọ́run bá àlékẹ́lá ń pè wá sí ṣùgbọ́n ṣe kọ́ọ̀l innama yad'u hizbahu liyakunu min ashabis sa'ir eléyìí báyìí ó ní nǹkan tí ọlọ́run bá àlékẹ́lá tí ó pa wá láṣẹ nínú áyà yìí ipe kí a mú ṣe kọ́ọ̀l ní ọ̀tá lẹ́yìn tọ́lọ́run bá rèé ọlọ́ọ̀bá alékẹ́lá wá tẹ̀síwájú nínú ayayi ọlọ́ọ̀bá alékẹ́lá parí ayayi pé walakum fil ardi mustaqarrun wa mata'un ila hin ọlọ́ọ̀bá ní walakum fil ardi mustaqarrun ọlọ́ọ̀bá ní ó ń bẹ fún yín ẹ̀yàn ma nabi adam alayhi salatu wassalam ó ń bẹ fún yín yẹ́ annabi adam alayhi salatu wassalam àti ìyàwó hawa àti shaitan walakum fil ardi mustaqarr ọlọ́wọ́ bá ní o ń bẹ fún yín lórí ilẹ̀ ibùgbé eléyìí tí ẹ ma gbébẹ̀ mawdu'ul istiqrar was-sabat àyèbí tí ẹ ma gbé tí ò ní ma mìmọ̀ yín lẹ́sẹ̀ àyèbí tẹ́ ma gbé tẹ́ dúó síbẹ̀ ẹ́ tí kò ní máa sí alqalaq wal ittirab tí ò ní máa sí ní mẹ́ máa yí lórí ẹ̀ ọlọ́ọ̀bá alékẹ́lá ní ìbẹ̀ fún yí lórí ilẹ̀ wa mata'un ila hin bákanáà rí ó ń bẹ fún yí lórí ilẹ̀ mata'a ìgbẹ̀ta ń mataa ismun lima yustamta'u bihi orúkọ ni fún nǹkan tí a ma fi ń gbádùn nǹkan gbádùn ní tàà ma ń gbádùn lára rẹ̀ min ma'kalin wa mashrabin wa malbasin wa hayatin bẹ̀rẹ̀ láti bí jíjẹ ni mata'iu ni mímu ni mata'iu ni ẹ̀ríkà wọn kàtà fi ń gbádùn ni nǹkan jíjẹ ní tàà fi ń gbádùn ayé ni nǹkan mímu níta fi ń gbádùn ni bákanáà nǹkan wíwọ̀ ni mata'u ni kódà nǹkan gígùn tá ń gùn náà ni mata'u ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́ọ̀bà àríkẹ́lá ní walakum fil ardi mustaqarrun wa mata'un ila hin ọlọ́ni bákanáà gbogbo mustaqarrun ibùgbé ta ní ń bẹ fún yín lórí ilẹ̀ ìrèé àti màtáìwù tí ń bẹ fún yín lórí ilẹ̀ yìí ìlàhì kò ní máa lọ gbére o títí di gbèdéke àsìkò kan tí àwọn ọlọ́run bá lè kẹ́lá bù fún yín tẹ́ẹ̀fì jẹ́ ni tí ó padà sọ́dọ̀ ọlọ́run bá ìpín kan nínú àsìkò òun náà ń ní alhinu ìtàn gbà lérò pẹ̀lú ẹ̀ níbi báyìí wà mata'un ila hin òun náà ni waqtul maut àsìkò tákù òun náà ni àsìkò tí Ọlọ́run bá lè kẹ́lá sọ wípé a ma gbílé ayé tàbí ma gbádùn nínú ẹ̀dà yìí sàbíká sọ wípé ọjọ́ ń a jẹ́ pé ìtumọ̀ àyà yìí àbí ìtumọ̀ àyè yìí ní àkójọ papọ̀ yóò máa jẹ́ sí pé ọlọ́run bá àríkẹ́lá ń pa wọ́n láṣẹ kí wọ́n kán sọ̀kalẹ̀ sórí ilẹ̀ ba'dukum li ba'din adu tí apá kan wọn tí ó ti máa jẹ́ ọ̀tá fún apá kejì bákan náà tí ó lórí ilẹ̀ tí ọlọ́run bá àríkẹ́lá ní kán sí ibùgbé àti àyè ìfarabalẹ̀ sí tí ò ní ma mẹ́mọ́ wọn lẹ́sẹ̀ bákanáà àtàmọ́tù ìbìláìṣ ìmá gbádùn pẹ̀lú ìsẹ̀mí ayé níbi jíjẹ ni mímu ni wíwọ̀ ni gígùn ni àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ìlà an ya'tiyahum al-maut títí tí ikú fi dé wá bá wọn ẹ́ kama wà báyìí títí ikú fi dé wá bá wọn naam eleba lọ́pàá ló jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá máa rántí ní gbogbo ìgbà wípé ìgbélé ayé wa àti ìgbádùn ilé ayé wa pẹ̀lú gbogbo àwọn ìgbádùn tọ́lọ́wọ́ bá níkẹ́lá dá síbẹ̀ yóò padà tán nígbà gbogbo ẹnikẹ́ni tí bá máa rántí eléyìí ní gbogbo ìgbà pé ìgbélé ayé wa yìí bọ́lọ̀wọ́ bá àríká ti ṣe ilé ayé níbùgbé fún wa yìí tọ́lọ̀wọ́ bá àríká rẹ̀ ṣe tọ́lọ̀n dá fún wa nílé ayé yìí àwọn nǹkan tá ma fi gbádùn ní jíjẹ ni ní ni ní wíwọ̀ ni ní ni gbogbo àwọn nǹkan wọ̀nyí nǹkan tí ó padà tán lásìkò kan ni pé àmà ìgbà tí yìí tí ó dé bá wa títàn yìí tí ó dé wa irú ẹni tí nǹkan báyìí bá ń bẹ fún ìṣesí rẹ̀ ni pé yóò máa gbádùn pẹ̀lú àwọn oore ilé ayé yìí yóò dẹ̀ máa gbégbé sí ayé ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ lẹ́ni tọ́jẹ́ sí wípé yóò máa dájúkọ àwọn iṣẹ́ tí ó yẹ Ọlọ́run bá nínú bó bá ṣe lágbára ma yóò máa dájúkọ yóò máa gbájúmọ́ àwọn iṣẹ́ tọ́lọ́run bá lékẹ́lá tí Ọlọ́run bá tọ́jọ́nú sí bọ́bá ṣe lágbára ma yóò dẹ̀ ma dúpẹ́ fún Ọlọ́run Ọba lórí àwọn ìkẹ́ ìdẹ̀ra Ọlọ́run Ọba yìí pẹ̀lú ẹnu rẹ̀ pẹ̀lú ọkàn rẹ̀ àti pẹ̀lú oríkèríkè ara rẹ̀ àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí yóò fi ma dúpẹ́ fún Ọlọ́run Ọba àwọn olùmọ̀ wọ́n jẹ́ kó yé wa wípé ìdúpẹ́ fún Ọlọ́run Ọba pẹ̀lú ẹnu ọ̀nà wo ló máa ń gbà jẹ́ ìdúpẹ́ fún Ọba pẹ̀lú ọkàn ọ̀nà wo ló máa ń gbà wá ìdúpẹ́ fún Ọlọ́run Ọba pẹ̀lú oríkèríkè ara ọ̀nà wo làwọn kìíní yìí ọ̀nà wo ló máa a máa dúpẹ́ fún Ọba pẹ̀lú

so ọ̀nà tí yàn máa ń gbà dúpẹ́ fún Ọlọ́run bá pẹ̀lú ọkàn òun náà ni al-i'tiraf kájẹni tí ó gbà tí ó dẹ̀ mà tí ó dẹ̀ fẹ́rinlẹ̀ wípé gbogbo àwọn ìkẹ́wọ̀n yìí ọ̀dọ̀ Ọlọ́run bá ló ti wá ọ̀nà tá ni asana kájẹni tí yóò máa yin Ọlọ́run bá kájẹni tí ó máa dúpẹ́ fún Ọlọ́run bá lórí àwọn ìkẹ́ yìí lẹ́yìn tá ti gbà pé tààdẹ̀ ti fi rinlẹ̀ pé lọ́dọ̀ ọba bá nwa ti ń wá látún wá jẹni tó yẹ́ sí pé yóò ma ní Ọlọ́run ọba lórí àwọn ìkẹ́ wọ̀nyí tí ó dẹ̀ ma tí àyó dẹ̀ ma dúpẹ́ fún ọba lórí ẹ̀ pẹ̀lú àwọn rẹ̀ ma fi ọba eléyìí báyìí a ń ọba pẹ̀lú wa

ọlọ́wọ́ bá rí kẹlá tó wá tẹ̀síwájú nínú àyà tó tẹ̀lé ọlọ́wọ́ bá ní فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم الله أبالي لن يتي النبي آدم عليه الصلاة والسلام tí alé jáde kúrò nínú ọgbà aljanna tán tó bọ́ sórí ilẹ̀ anábi adam alayhi salatu wassalam ó bẹ̀rẹ̀ sí ní dàmú láti láti láti túbá lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba ó bẹ̀rẹ̀ sí ní dàmú láti wá lọ́sọ́dọ̀ látara ní adam salatu dàmú láti fatalaqqa ádámù min rabbihi kalimatin ọlọ́run bá dékẹ́lá wá fi àwọn gbólóhùn kan ọlọ́run wá fi ma nẹ́bí ádámù pé àwọn gbólóhùn yílá nẹ́bí ádámù ó sọ tọ́lọ́run bá dékẹ́lá tí ó fi sàforíjì fún òun gbólóhùn yìí ni annabi adam alayhi salatu bá fi máa wípé kó fi bẹ ọlọ́run bá pé kó fi tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run bá sọ́lọ́run bá lékẹ́lẹ́ fi foríjì nínú gbólóhùn rẹ̀ anábi adam alayhi salatu salam ó ṣe ẹ̀ṣẹ̀rọ̀ ó ṣe ìfẹ́rinlẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ tọ́sẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run bá torí pé rọ́bàna olúwa wa vọ́lámna àǹfúsànà asàbòsí fún ẹ̀mí ara wa ظلمنا أنفسنا فإن لم تغفر لنا فإن لم تغفر لنا سير الله بالك لو بواسع فرج فوا وترحمنا كود يكوا لنكونن من الخاسرين أو أن نلوى وتيو سفوني سؤال كي باي الاعتراف تي وانبه كي ينبع يقوم سك وتي وانبه كي ينبع ما يستطيع سك مسلون با كي ينبع ترى فرج لوري سيئ

òun lọba tí ó máa ń gba túbá gbogbo ẹnikẹni tó bá túbá lọ Ọba wà anáàbé tó dẹ̀ sẹ́rí padà sọ́dọ̀ Ọlọ́run Ọba pẹ̀lú túbá ìtúbá anábi Ádámù yìí ọ̀nà méjì ló pín sí alákọ̀ọ́kọ́ òun ni ọlọ́run bá àríkẹ́lá wá gba táwọ́bà yìí lọ́wọ́ rẹ̀ ọlọ́run bá àríkẹ́lá gba táwọ́bà yìí lọ́wọ́ rẹ̀ nígbàtí gbogbo àwọn májẹ̀mú táwọ́bà yìí tó pé sínú tútúbá tí anábi adam alayhi salatu wasalam túbá ọlọ́run bá ní innahu huwa tawwabu dájájọ́ ọlọ́run bá lọ́ba tó máa ń gba túbá lọ́dọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá túbá lọ sọ́dọ̀ ọlọ́run tó bá pé sí ara tauba rẹ̀ ọlọ́run bá lọba tí wọ́n ń gba túbá yàn arrohim ọlọ́run bá lọba olùkẹ́ pẹ̀lú àwọn ẹ̀dá rẹ̀ ọba tí máa ń kẹ́ wọn nínú rahma ọlọ́run bá tọ́lọ́run bá ṣe fún ànẹ́bí adam níbi báyìí ó ní pé ọlọ́run bá àlékẹ́ láti ànẹ́bí adam ṣe kò ń gẹ kó túbá ni nítorí pé tọ́lọ́run bá àlékẹ́ lọ́wọ́ bá fi ṣe kò ń ni ẹ rí pé adam alayhi salatu wasalam ọba wà a jẹ́ pé ṣíṣe kò ń gẹ títúbá tí ọlọ́run bá lè kẹ́lá fi ànábì ṣe kò ń gẹ títúbá yìí ìkẹ́ ọlọ́run bá ní nínú kẹlẹ̀ lè báyìí wà bákan náà nínú kẹ ọlọ́run bá tọ́lọ́run bá lè kẹ́lá fi bá ànábì Adam lò nínú áyà yìí òun náà ni afu àti sọ́fù sísàmójú kúrò níbi ẹ̀ṣẹ̀ sísàforí jí ẹ̀ṣẹ̀ tọ́lọ́run bá lè kẹ́lá fi fún ànábì Adam alayhi salatu wassalam so ilé ìbáyé rẹ̀ yóò jẹ kó yé wa wípé kò sí bí èyàn ṣe lè pọ̀ ní ẹ̀ṣẹ̀ tó kò sí bí ẹ̀ṣẹ̀ yẹn ṣe lè tóbi tó síwájú ọlọ́run ba tọ́lọ̀bà ní gírábá ti fìyàn ṣe kò ń jẹ sí túbá lọ́sọ́dọ̀ ọlọ́run ba èyàn jẹni tí ọlọ́run ba ní kẹlá tí ó gbà túbá rẹ̀ naam

ọba tó ṣẹ̀dá wa ìrẹ ọba tó ṣẹ̀dá wa ìrẹ ọba tó ń darí àlámọ̀rí wa zọlámnà àǹfúsànà asàbò sí fẹ́mi ara wa pẹ̀lú dídẹ́tẹ̀ tí a dẹ́tẹ̀ síwájú rẹ ọlọ́run báyìí wà illam taghfir lana tí rẹ ọlọ́run bá lékẹ́lọ́ bá wá foríjì wa watarhamna kó àti sa'id bin jubair رحمه الله أتي أفاوى أبو, أبو العالية أتي أفاوى الربيع ابن أنس أتي أفاوى الحسن البصري أتي أفاوى قتادة أتي محمد الكعب القرفي بكنا نعم. أتي لا تدو أفاوى خالد المعدان أتي عطاء الخرساني أتي لا تدو أفاوى عبد الرحمن بن زيد بن أسلم آه، بكنا نعم أفاوى أبو إسحاق as-sabi'i àwọn náà sọ látọ̀dọ̀ ọkùnrin kan nínú bánú nínú bánú Tamim wọ́n sọ wípé ọkùnrin yìí nínú bánú mú yìí ó sọ wípé àtẹ́tù ibn Abbas olóhun lọ bá ibn Abbas fasa'altuhu olóhun wá bí léèrè wípé ó sọ wípé mal kalimatu allati Adam kí làwọn gbólóhùn tí ànábì adam gbà látọ̀dọ̀ ọlọ́run bá rẹ̀ naam wọ́n ní àfáwà ibn abbas wá sọ wípé ànábì wa adam alayhi salatu wassalam ọlọ́run bá alékẹ́ láfi ma sha'nal hajj báwo láti ṣe hajji ni bákanáà fáwọn Sufyanu Thawri àti Abdulaziz ibn Rafi' nínú ẹgbàwá tí a fáwọn Sufyanu Thawri gbàwá látọ̀dọ̀ rẹ̀ Sufyanu Thawri ọgbà ọ̀rọ̀ kan wá látọ̀dọ̀ Abdulaziz ibn Rafi' ilé tí a fáwọn Abdulaziz ibn Rafi' sọ wípé akhbarani man sami'a Ubayda ibn Umayr nínú riwaya eléyìí tí wọ́n gbà wá wípé akhbarani mujahid an ubayd ibn umair annahu qala qala adam anabi adam sọ wípé ya rab eré olúwa mi khati'ati allati akhta'tu shay'un katabtahu alayya qabla an takhluqani ẹ̀ṣẹ̀ mi tí mo ṣẹ̀ yìí nǹkan kan ni tí Ọlọ́run bá lè kẹ́ láti kọlé mi lórí síwájú kó tó dá mi aw shay'un ibtada'tuhu min qibali nafsi ṣe ẹ̀ṣẹ̀ yìí ẹ̀ṣẹ̀ tí ìwọ̀n Ọlọ́run bá ti kọ lé mi lórí síwájú kó tó dá mi ni àbí nǹkankan ni tó yẹ pé látọ̀dọ̀ ara mi ò ní mo ti dálẹ̀ ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ yìí

fàfíìlì mọ́sá ìforíjẹ̀ mi o qala fadhalika qawluhu ta'ala wọ́n ni eléyìí báyìí ni gbóló ọlọ́wọ̀n bá tó sọ yí pé fatalaqa ádámù min rabbihi kalimat anábi ádám alayhi salatu wassalam ó gba àwọn gbóló nǹkan látọ̀dọ̀ ọlọ́wọ̀n bá rẹ̀ baka náà rẹ̀ lẹ́yìn ta bá kúrò níbi eléyìí báyìí ká gbà wípé Ọlọ́run Ọba innahu huwa rahim lẹ́yìn tá ìsàlàyé pé Ọlọ́run Ọba yọba tí ma ń gba túbà ẹ̀dá ni tí ma ń kẹ́ ẹ̀dá ni eléyìí báyìí náà inú àwọn a lè fi tún in tó lè tó يقبل ألم يعلموا أن الله هو يقبل التوبة عن عباده ọlọ́run ọba ní ṣe wọn mọ̀ ní wípé dájúdájú ọlọ́run ọba lọba tí ma ń gba táúbà lọ́wọ́ àwọn ẹrú ẹ̀ nígbàtí ọba ti táúbà lọ́sọ́dọ̀ ọlọ́run ọba alam ya'lamu anna Allaha huwa yaqbalu táúbàtà an ibadihi ṣe wọn mọ̀ ẹ̀rí pé lẹ́yìn ọlọ́run ọba kò sí ẹni náà láyé tó lè gba táúbà lọ́wọ́ ẹ̀dá eléyìí báyìí nínú àwọn iṣẹ́ ọlọ́run ọba ni nínú àwọn ìròyìn ọlọ́run ọba dẹ̀ lọ́wà tó ni lẹ́yìn ọlọ́run ọba kò sí ẹni náà téèyàn tó lè bẹ̀ mọ́ téèyàn bá sí ọlọ́run ọba tó lè gba táúbà yàn tó lè gbé kinní kó fún yàn àfọlọ́run nìkan ọlọ́run nìkan ló ní kápá àti ṣe bẹ́ẹ̀ bákanáà tí a bá lọ wọnú suratul nisa ayẹlẹ́ kọkànlá ọlọ́ni wa man ya'mal su'an aw yazlim nafsa ọlọ́ni gbogbo ẹnikẹ́ni tó bá ṣe aburú àbóṣe àbòsí fẹ́mi ara rẹ̀ summa yastaghfirullah lẹ́yìn tó bá ṣe nǹkan yìí ẹnikẹ́ni tó bá ṣe aburú kan ṣẹ́rítí a bá wo àyà yìí a rí pé man wà ń bẹ̀ níbẹ̀rẹ̀ àyà yìí wà man ya'mal su'a wà man man yìí man shartiyya ni man tó ń túmọ̀ sí májẹ̀mú ni man májẹ̀mú ni májẹ̀mú ni pé ẹnikẹ́ni ọkùnrin ló jẹ́ ni obìnrin ló jẹ́ ni ọmọdé ló jẹ́ ni àgbà ló jẹ́ ni aláwọ̀ dúdú aláwọ̀ funfun ni lárúbáwá ni elédè ní ìṣẹ́ṣẹ́ lárúbáwá ni ṣẹ́rùtù ní pé ẹnikẹ́ni tó bá ti lè ṣe aburú tó bá ṣe aburú májẹ̀mú nìyẹn ẹnikẹ́ni tó bá ṣe aburú ṣe wá rí tàbárí tàbárí nẹ́kọ̀rọ̀ níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ ṣẹ́rùtù tán ti mú májẹ̀mú wá ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo aburú pátá gbogbo nǹkan ló túmọ̀ sí annẹ́kọ̀rọ̀ tó fi síyá kí ṣẹ́rùtù yóò nẹ́kọ̀rọ̀ rẹ̀ níbi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ ṣẹ́rfù tẹ bá ti lè rí nẹ́kọ̀rọ̀ in tó wà indefinite tẹ bá ti lè rí níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ ṣẹ́rfù ó túmọ̀ sí gbogbogbò ó gbogbo nǹkan ni lára àwọn ìmá ma lára ma lára inú nínú àwọn qawaidul usul òun lélẹ́yìí báyìí wà wípé an-nakratu fi siyaqi ash-sharti yufidu al-umum níta fẹ́ gbọ́ nínú eléyìí báyìí ni pé wa man ya'mal su'a gbogbo ẹnikẹ́ni tó bá aburu aburú gbogbo aburú yẹnyẹn lọ́wọ́ àlékẹ́lá gbà lérò bíbáyìí ó jẹ́ bọ́ ni ó jẹ́ ni ó jẹ́ bídá ni ó jẹ́ ṣẹ̀ ni gbogbo aburú kó ṣe wù kó jẹ́ ni ó jẹ́ to tó ni wa man aburu eleyi to wu ثم يستغفر الله لينا توتر فرج لدلوبا يجد الله غفورا رحيما يوبا ولوبا جواب الشرط يجد الله يجد الله غفورا رحيما جواب الشرط ni pé يوبا ولوبا ni yori ولوبا ni ẹni tí máa aláforíjìn oníkẹ́ bákanáà ọlọ́wọ́ bá lè gẹ́lá tó sọ nínú àyà nínú suratul furqan àyà 71

ọlọ́wọ́ bá ní wa man tábà wa amila sọ́líha fa innahu yatubu ila Allahi mataba gbogbo ẹnikẹ́ni tó bá túbá lọ sọ́dọ̀ Ọlọ́run bá tó dẹ̀ ṣiṣẹ́ rí irú ẹni báyìí yatubu ila Allahi mataba ó ti túbá lọ sọ́dọ̀ Ọlọ́run bá ní túbá tọ́lọ́run bá líkẹ́lẹ́ ọgbà lílé fún gbogbo ẹ̀dá ní gbogbo àsìkò téèyàn bá túbá ni àyàfi nígbàtí èèyàn bá ti wà ní àsìkò gọ́rọ̀rọ̀ nígbàtí èèyàn bá ti wà ní àsìkò tí ń pọ̀kàkà lọ́wọ́ tí èèyàn bá wà lásìkò tí ń pọ̀kàkà lọ́wọ́ tó ti rí kú báyìí tó bá túbá ọlọ́wọ́ tàbí káti ẹ̀sọ pílì ìgán tó yàtọ̀ sí tauba fìràáù musin bọ̀ wá ti di tauba fìràáù mọ́jì ẹ̀mú mẹ́ta ni tauba ní tí ò fi nígbà alákọ̀ọ́kọ́ indal gharghara nígbà tí èèyàn bá ti ń wà ní ẹni tí ń kọ̀ kàkà kú lọ́wọ́ torí pé hadith anabi sallallahu alaihi wasallam sọ pé inna allah yaqbalu taubata al-abdi ma lam kú lọ́wọ́ naam ọlọ́wọ́ bá alékẹ́ lọ́gbà tàúbà rẹ̀ aw kama qala nabiyyu sallallahu alaihi wa sallam ọlọ́wọ́ bá alékẹ́ lọ́gbà tàúbà rẹ̀ nígbàtí ó bá tí ó bá tí ó bá tí ma kọ̀kàkà kú lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìgbà tí èèyàn máa ń ṣe tàúbà tọ́lọ́wọ́ bá alékẹ́ láwù nígbà tàúbà rẹ̀ inda nuzuli al-azabi al-mahiq inda nuzuli al-azabi al-mahiq nígbàtí ìyà panirun tó bá sọ̀kalẹ̀ tí ìyà yẹn bá ti lè sọ̀kalẹ̀ báyìí tá ti lè rí ìyà báyìí tí ìyà bá ti lè sọ̀kalẹ̀ tí panun ọlọ́run bá ti lè dé tí èyàn bá túbá ọlọ́run nígbà tá ó báyàn òun ni irú eléyìí tí Fáráò náà tí ó ṣẹlẹ̀ sí ẹ̀rí pé ìgbà tí Fáráò náà túbá ìgbà tí parun dé ni torí pé odò ó bẹ̀rẹ̀ sí pàdé mọ́ wọn tí parun dé báyìí Fáráò náà túbá ọlọ́run gbà tá ó bá rẹ̀ ọlọ́run bá lè kẹ́lẹ́dẹ̀ sọ nínú Suratu Yunus sí mi bá gbàgbé ọlọ́wọ́ bá níkẹ́lá jẹ́ pẹ́lú wípé kò sí àwọn ìjọ kan tí wọ́n ṣe túbá tàti táúbà nígbà tí ìyà ọlọ́wọ́ bá dé tí ìyà ọlọ́wọ́ bá níkẹ́lá sọ̀kalẹ̀ tí táúbà wọ́n wá ṣe wọ́n láǹfààní illa qawmu Yunus àyàfi ìjọ anábì Yunus ìgbà tí wọ́n rí ìyà báyìí tí ìparun dé wọ́n túbá ọlọ́wọ́ bá lọ́lọ́wọ́ bá àlékẹ́ lá ṣerú eléyìí báyìí fún lẹ́yìn wọn ọlọ́run ní kò sí ìjọ náà ta tún ṣerú ẹ̀ fún mọ́ tí wọ́n túbá nígbà tí ìyà ọlọ́run bá dé tọ́lọ́run bá àlékẹ́ lọ́dẹ̀ gbà túbá wọn ọlọ́run bá ní kò ṣẹlẹ̀ sẹ́nìkan rí láyé àyàfi àwọn ìjọ anábì Yunus so ibà nífi ọlọ́run bá ní lámà àmẹ́nu ìgbà tí ìyà ọlọ́run bá dé tí wọ́n rí ọlọ́run bá tán túbá tán wá gbàgbọ́ pẹ̀lú ọlọ́run bá ọlọ́ọ̀bá ní akáyà náà kú lé wọn lórí akáyà náà kú fún wọn tí ó lè jẹ́ kó wá wípé kò sẹ́ni náà tó lè túbá ní àwọn àsìkò yí tọ́lọ̀ọ̀bá lè kẹlọ́gbà túbá rẹ̀ ju àwọn tí ọlọ́ọ̀bá فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون الله بني وإما يأتينكم مني هدى tẹ́ẹ̀bá sọ̀kalẹ̀ sórílẹ̀ ayé nígbàkígbà tí ìmànà èmi ọlọ́wọ́ bá àdékẹ́lá bá wá ń dé wá báyìí wa imma ya'tiyannakum minni huda àsìkò kásìkò ìgbàkígbà tí ìmọ̀nà ọlọ́run bá àríkẹ́lá bá ń dé wá báyìí látọ̀dẹ̀ mi ọlọ́run bá ẹ̀yin èèyàn àtàlìjànú torípáwà méjèèjì lọ́lọ́run bá àríkẹ́lá lọ́jọ́ lé adam ya wa hawa awa

ìmànà lọ́jẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba bẹ́ẹ̀ náà ni tírà ọlọ́run ọba tí ó ma ṣe amànà àwọn èèyàn tí ó dẹ̀ ma sún àwọn èèyàn mọ́ ọlọ́run ọba ìmànà lọ́jẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba hudaya gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀lé àwọn òjíṣẹ́ mi gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀lé àwọn tírà mi torípa sọ fún wa wípé ìmànà ní bíbáyìí òun náà làwọn òjíṣẹ́ ọlọ́run ọba tọ́lọ́run ọba fi wọ́n ṣe ìmọ̀nà fún àwọn ẹ̀dá àti àwọn tírà ọlọ́run ọba tọ́lọ́run ọba àdékẹ́lá fi wọ́n tó fi ṣe ìmọ̀nà fáwọn ẹ̀dá bàbá ń tẹ́bí àìhùdáyà ẹnikẹ́ni nínú yín tó bá tẹ̀lé àwọn òjíṣẹ́ mi àtàwọn tírà mi tó dẹ̀ fi wọ́n se ìmọ̀nà tó mọ̀nà pẹ̀lú wọn pẹ̀lú pé ó gbàgbọ́ gbogbo àwọn ìró tí àwọn òjíṣẹ́ mú wá fún látọ̀dọ̀ ọlọ́run ọba ó gbàgbọ́ pẹ̀lú gbogbo àwọn ìró tí àwọn tíra ọlọ́wọ́ bá lékẹ́lá tó ń fún wa látọ̀dọ̀ ọlọ́wọ́ bá tó dẹ̀ ń tẹ̀lé àwọn àṣẹ ọlọ́wọ́ yìí àwọn àṣẹ ọlọ́wọ́ tí àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ ń pa àtàwọn tíra ọlọ́wọ́ tó ń tẹ̀lé àwọn àṣẹ wọ̀nyẹn tó ń jìnà sí àwọn nǹkan táwọn òjíṣẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá lè ṣerú àwọn wọ̀nyí la khawfun alayhim kò ní máa sí ìpayà fún wọn wala hum yahzanun bẹ́ẹ̀ ni ìbànújẹ́ ò ní máa bá wọn nínú ayà mínú al-Qur'an ọlọ́ba ní famani taba'a hudaya gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀lé ìmànà mi famani taba'a hudaya fala ọlọ́run bá ní kò ní sọnù bẹ́ẹ̀ ni kò ní ṣe rí burúkú tí ẹ bá wo àyà méjèèjì faman tabi'a hudaya fala khawfun alayhim wala hum yahzanun nínú àyà alákọ̀ọ́kọ́ nínú àyà tí a ń bá lọ yìí ẹ̀rìkì ọlọ́run bá níkẹ́lá gbé nǹkan méjì kúrò fún gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀lé mọ̀nà ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀lé àwọn ànábì ọlọ́run tó dẹ̀ tẹ̀lé tírà ọlọ́run wàlhùznù ìbẹ̀rù àti bànújẹ́ kò ní máa sí fún wọn tẹ́bá wo bí ayẹ ẹlẹ́ẹ̀kejì wà mẹ́ni tábà ẹ̀hùdáyà fàláyọ̀ zílù wà láyẹ́ṣkọ́ gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀lé ìmànì mi ọlọ́ọ̀ba àwọn òjíṣẹ́ mi àtàwọn tírà mi ọlọ́ọ̀ba ríká tó gbé nǹkan méjì kó fún wọn bẹ̀rẹ̀ náà òun náà ni agbọ́láàlì wọn ní sínà gbogbo ẹnikẹ́ni tó bá ti

ajẹ́ sí wípé alkitabu wà súnnà náà ń pè ní hidaya náà ń pè ní huda alkitabu òun ni tíra ọlọ́run ba asúnnà òun náà ni òjísí ọlọ́run ba àríwẹ̀ kọ́ ni eléyìí báyìí ṣe dédé gbóòrò anábi sallallahu alaihi wasallam tó sọ wípé taraktu fikum amrayi anábi ni ma in tamassaktum bihima àwọn kan tó yẹ pé tẹ bá di ìmọ̀ méjèèjì tẹ bá gbá méjèèjì mú lan tadillu ba'di abada ẹ ní sọnù lẹ́yìn mi láíláí kódà kí má sí láàrin yíma tẹ bá ti lè dìmọ̀ méjèèjì tẹ gbá méjèèjì mú nǹkan méjì mú fílẹ̀ fún yìí ẹ ní sọnù taraktu fikum amrayni ma in tamassaktum bihima fasunnata rasulihi sallallahu alaihi wasallam tírà Ọlọ́run ọba àti ìlànà òjíṣẹ́ rẹ̀ ẹ̀rí pé méjèèjì òun náà ló túmọ̀ húdà ta sọ ní bíbáyà abẹ́ẹ̀kọ́ ni pé ìta ń pè ní húdà àwọn ànábì Ọlọ́run ọba ní mọ̀nà irú ẹni báyìí ló ti wà lórí kíni ló ti wà ní mọ̀nà lórí mọ̀nà àwọn wọ̀nyí wá rèé ọlọ́run ọba àlékẹ́ láti kíni ó gbé fún wọn àwọn nǹkan mẹ́rin now àwọn nǹkan mẹ́rin rí a sọ wípé ìbẹ̀rù àti ìbànújẹ́ bákan a ìṣìnà àti erí burúkú ọlọ́run ọba àlékẹ́ ó gbé jìnà fún wọn ó gbé jìnà sí wọn àwọn olùmọ̀ wá ní kí ni ìyàtọ̀ kí ni àyàn tí ń bẹ láàrin méjèèjì kí ni àyàn tí ń bẹ láàrin méjèèjì wọ́n jẹ́ kóra wípé gbogbo tó bá ti jẹ́ aburú tó bá ti ṣẹlẹ̀ sí ìyàn kọjá sẹ́yìn òun ni máa ń fa alhuznu alhuznu máa ń wáyé látara àwọn aburú tó bá ti ṣẹlẹ̀ sí ìyàn kọjá sẹ́yìn ẹ̀rí pé ènìyàn máa ń banújẹ́ lórí ẹni tí èèyàn kú fún nísìn ìbẹ̀rù ni ó máa bá ní àbíbànújẹ́ ìbànújẹ́

gbogbo aburú tí bá ti ń bọ̀ wájú tí à ń retí tá ń retí rẹ̀ pé wọ́n ṣe lásìkò báyìí ń bọ̀ o ìbànújẹ́ ni máa ń kó báyẹn à ìpayà ní nǹkan yẹn máa ń dálẹ̀ sí yẹn lẹ́mìí àbẹ́ẹ̀kọ́ ni ṣùgbọ́n aburú tó bá ti kọjá ni máa ń dákalẹ̀ sí yẹn méjèèjì lọ́lọ́wọ́ bá àlékẹ́ lálùkò ní máa sí fáwọn

tí ìbànújẹ́ kúrò fún yàn tí ìbẹ̀rù kúrò fún yàn kí ni tí ó ṣẹlẹ̀ sí yàn ẹ̀kan tí ó ṣẹlẹ̀ sí yàn ni ìdàkejì méjèèjì ẹni tí ìbànújẹ́ bá kúrò fún tí ìbẹ̀rù bá kúrò fún kí ni ó ṣẹlẹ̀ sí ìfọ̀kànbalẹ̀ a jẹ́ sí wípé gbogbo ẹnikẹ́ni ni ó torí wípé

ọlọ́run ní àwọn wọ̀nyí ní ìfọ̀kànbalẹ̀ pátápátá yóò máa bẹ pẹ̀lú wọn bákan náà wọ́n jẹ́ ní ìmọ̀nà ẹ̀rí pé ọ̀rọ̀ bí náà ọlọ́run bá lè kẹ́lá sọ̀rọ̀ ìmọ̀nà wọ́n jẹ́ ní ìmọ̀nà in tí ó fa ìmọ̀nà wọn ni wípé wọ́n tẹ̀lé kìtàbà sí súnnà ìmọ̀nà so òun ni ó tam kò yí báyìí nìsí òun ni ó bí fún wọn kọ́lọ̀ bá lè kẹ́lá kọ́lá àwọn kọ́kà mọ́nú àwọn tí àti erí burúkú tó bá ti lè kú òfun ìdàkejì rẹ̀ ni ó ṣẹlẹ̀ sóhun náà kí ní ìdàkejì tí ó sí òun náà ni alhuda wa sa'ada ìdàkejì ìsọnù òun náà ni ìmànà gbogbo ẹnikẹ́ni tí ìsọnù bá ti lè kú òfun kí ni ó ṣẹlẹ̀ sí ìmànà ìdàkejì àṣàkọ́wà òun náà ni àṣàáàdà gbogbo ẹnikẹ́ni tí orí burúkú bá fi lè kú a jẹ́ sí wípé ọlọ́run bá àlékẹ́lá gbé nǹkan mẹ́rin fún wọn ó gbé nǹkan mẹ́rin kúrò fún wọn ọlọ́run bá àlékẹ́lá wá jogún nǹkan mẹ́ta fún wọn nǹkan alákọ̀ọ́kọ́ tọ́lọ́run bá àlékẹ́lá jogún fún wọn òun náà ni al-amnu tam nǹkan ẹlẹ́ẹ̀kejì òun náà ni al-huda al-hidaya nǹkan ẹlẹ́ẹ̀kẹta òun náà ni as-sa'ada bá àlékẹ́lá ṣe bákanáà àbọ̀láàl wà ṣàkọwà mẹ́rẹ̀rin yẹn lọ́wọ́ bá lè kí ló gbé kò fún wọn kọ́lọ̀ bá lè kí lákọ́dá fún kí ó sànú ẹnìkọ̀kan wa náà a eré ìbáyìí tí nǹkan ìbá wá lè ṣẹlẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá lè tẹ̀lé mọ́nà rẹ̀ tó bá ń tẹ̀lé mọ́nà irú ẹni báyìí a ìfọ̀kànbalẹ̀ oríire ayé àtàkìyàmà àti mana yóò ma bẹ fún ìyàn báyìí bákanáà rí ìbànújẹ́ gbogbo aburú yóò kú òfúrú ìyàn báyìí à ìpayà gbogbo ẹ̀ yóò kú òfún ìsọnù àti ìṣẹ́rí burúkú yóò kú òfún tó bá ti wá lè ṣẹlẹ̀ tí ó bá lè ṣẹlẹ̀ hasala lahul marhub in ta ń fẹ́ yẹn yóò ma wá ṣẹlẹ̀ sí gbogbo tí a ń bẹ̀rù yóò kú òkúrò èyàn bẹ́ hasala lahu al-maghdubu wa indafa'a anhu al-marhub yàní pé oore gbogbo orí ó máa tẹ̀lẹ̀ sí gbogbo aburú gbogbo ìpayà yóò máa kú òkun torí pé ar wa rahba méjèèjì ní ń bẹ ní ká máa ka al-janna ní ká máa páyà ìyà ọlọ́ọ̀bá ìyà náà ni so gbogbo ẹni tẹ́ni mẹ́rẹ̀ ni ìbá ti wá lè kú òfin ẹ̀rí pé tí mẹ́tẹ̀ta dẹ̀ ṣẹlẹ̀ sí almarhub yóò ṣẹlẹ̀ sí almarhub yóò ṣe kéne yóò jìnà sí kọlọ̀bà lè kẹ́rẹ́kọ́dá kò gbé jìnà sí wa la ilaha illallah so àwọn wọ̀nyí wá ashabu àwọn tí irú nǹkan yìí tó bá ṣẹlẹ̀ sí àwọn ni ashabul janna àwọn tí irú nǹkan yìí ò bá ṣẹlẹ̀ sí àwọn ni ashabun nar tó yẹ wọ́n ma gbénu náà yìí ni tí wọ́n sì ní jáde kú ń bẹ̀ láíláí فإما يأتينكم مني هدى فمن, فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون ibi ni a dúró sí lónìí inṣàlọ́wọ́ ta'ala tó bá tó di lọ́la pẹ̀lú gọlọ́ọ̀bá a máa tẹ̀síwájú lórí àyà tí ó tẹ̀lé abẹ́lọ́ọ̀bá lẹ́kẹ́lá ilé tí agbóyí kọlọ́ọ̀bá lẹ́kẹ́lá kí ọ́fíìsì ẹni kọ̀ọ̀kan wa ní àǹfààní bẹ̀rẹ̀ látorí ẹni tó sọ ni àti àwa tí a gbọ́ kọlọ́ọ̀bá lẹ́kẹ́lá kó dákun kó fi sínú mizanu hasanati ẹni kọ̀ọ̀kan wa ní ọjọ́ gbẹ̀dẹ̀ kìyàmà abẹ́lọ́wọ́ bá ibi tó dáadù ní àti máa ń jèrè irú àwọn nǹkan báyìí òun náà nínú ọgbà jẹ́nà kọ́lọ̀bà alékẹ́lá kọ́ máa ṣe ní ìwọ̀ fún ẹnìkọ̀kan wa kọ́lọ̀bà alékẹ́lá kí ó ṣe àjẹ́nà ní ibùgbé ẹnìkọ̀kan wa kọ́lọ̀bà alékẹ́lá kó ṣe iná ní èèwọ̀ ẹnìkọ̀kan wa kọ́lọ̀bà alékẹ́lá kó ṣe ẹran wa kó ṣe ní èèwọ̀ fún nǹkan tí iná tó lè jẹ la ilaha illallah kuntu ma sami'tum wa astaghfirullaha li wa lakum wa lisairil muslimina min kulli dhanbi subhanaka allahumma wa bihamdika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 wọ́n ní ṣé gbogbo ẹni ò dá ní abélélè tó dá nínú àtajassùs ìtọ́pinpin tá a lè ṣe àti ìtọ́pinpin quran ọlọ́run ni wala tajassasu ọlọ́run bá ní ẹ̀yin mùsùlùmí ẹ má ma ṣe ìfúnmífílẹ̀ nípa ara yín ma tọpinpin ọkọ ara yín kò yí bá ní sí ẹ má ma wá ìkọ̀kọ̀ ara yín ibi tí ẹwú sí wala tajassasu so ọ̀dá kí yàn máa ṣe àtajassus ìtẹ ìsọ̀tẹlẹ̀ múyẹ́ fún mùsùlùmí ìṣe ìfọmọ́fẹ́lẹ̀ nípa aburú mùsùlùmí kò dáa a eléyìí náà pè ní al-mazmum kí a máa ṣe ìfimófínlẹ̀ nípa mùsùlùmí eléyìí tàà fẹ́ ọwá kú àtẹ̀jẹ́súsú al-mahmud ìfinúfínlẹ̀ nípa mùsùlùmí eré tó dá Nam, a tí a bá kẹ́fin pé èèyàn aláburú ẹ̀dá ni àbí a fẹ́ báyàn ṣe a fẹ́ báyàn kan ṣe nígbà tí tó jẹ́ sí pé yóò nídi kí a dá ẹ̀ lédèrú ẹni bẹ́ẹ̀ àwọn bẹ̀rẹ̀ sí lọ máa wádìí ẹni yẹn lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ nípa rẹ̀ a ń ṣe tajásùsù náà ní ṣùgbélé tọ́ dáa nìyẹn nítorí pé tajásùsù ilé yẹn tá ń ṣe yẹn nítorí àti dáàbò bóra wa ní kò ní dáàbòrú ti mẹ́lọ́dọ̀ ní ẹ tó lè pamọ́ sí wa tó lè hàn sọ́dọ̀ sallallahu alaihi wa alihi wa sallam pẹ̀lú wípé àwọn èèyàn alọ́mọ béèrè nípa ẹntọ́ pamọ́ sí wọn nípa àwọn èèyàn lọ́dọ̀ annabi sallallahu alaihi wa alihi wasallam fún bí àpẹẹrẹ yàwà Fatima bintu Qais radiyallahu anha ìgbà tí Muawiya bun Abi Sufyan Muawiya bun Abi Sufyan tó dánú ìfẹ́ kọkún fẹ́fẹ́ àti Abu Jaham Abu Jaham àwọn méjèèjì ni wọ́n sọ pàwọn fẹ́fẹ́ ìyàwó Fatima bintu Qais radiyallahu anha ya Fatima yìí ó wá lọ bá Nabi sallallahu alaihi wasallam ó sọ fún Nabi sallallahu alaihi wasallam wípé àwọn méjèèjì Muawiya bun Abi Sufyan àti Abu Jaham wọ́n dánú fẹ́ kọ́ mi kí ló fẹ́ sọ fún mi nípa àwọn méjèèjì rà Nabi sallallahu alaihi wasallam ẹ̀rìkọ́ lọ wádìí nípa àwọn nìyẹn Nabi sallallahu alaihi wasallam wá sọ fún pé amma Muawiya fasu'iluk orí Muawiya talika táàlíkà paraku ni tó yẹ sí pé kódà àti dá ẹnu ara ẹ̀bọ́ gan ó dì nira fún bèèlè tí ó talika ẹlòmí Suluk táàlíkà tí ó ní agbára mẹ́sọ bẹ̀ táàlíkà tó dí wa ama abu wa amma wari Jaham ọ̀wárí Abul Jaham fadarrabun lin nisa nínú riwaya kan ó ní fala yadrib fala yadrib asahu an atiqihi kò kí ń gbé ọ̀pá kúrò léjìká rẹ̀ ríwáyà ilé tí mọ́ kọ́kọ́ kàyẹ lọ́wọ́ tún fún ayé pé fàbọ̀rọ́bùn lè nìsà ìtumọ̀ kí ń gbé ni pé ó lè na obìnrin púpọ̀ a máa na obìnrin gan lọ́rọ́b mo bá láhọ̀ ni kìí ṣe pẹ́kà máa na obìnrin díẹ̀ a máa na obìnrin gbogbo gbani usama usama ọlọ ṣèwádìí ọlọ fimúfinlẹ̀ nípa àwọn tó fẹ́ da ètò ìgbésí ayé rẹ̀ ìṣẹ̀mí ayé rẹ̀ papọ̀ mọ́ sẹ́ni tóun lè da ètò ìgbésí ayé papọ̀ mọ́ ni wọ́n tóun ní kábàámọ̀ àbí kìí ṣe bẹ́ẹ̀ tó tá bá wá rèèyàn tó wá bá wa fúrù nǹkan báwọn náà à ní sọ pé àwa látẹ̀jẹ̀ sásù ọlọ́run ní ká mú wa kọ̀kọ̀ ara wa lọ́fẹ́ gbára lé kádàrá a lọ béèrè lọ́wọ́ àwọn tí wọ́n bá mọ̀ nípa ẹni ẹ dákun torí ọlọ́run mo fẹ́ da ètò ìgbésí ayé mi papọ̀ mọ́ ti lágbájá bóyá mo fẹ́ ṣòwò pẹ̀lú ẹ̀ kí lẹ mọ̀ nípa rẹ̀ a alámọ̀ọ́nà ni ẹni tó fọkàtà ni ẹni tó ṣe fọkàtà ni ma bá sòwò a oníjàmbéèyàn ni o ma bá sòwò eléyìí báyìí rèé ẹ̀rígbẹ́ tajásùsù ṣẹlẹ̀ ríbà náà dẹ̀ ṣẹlẹ̀ nítorí ẹ̀rọ jẹ́ pé àwọn èèyàn gbọ́ yé pé ríbà méjì ni ríbà kan bẹ tó dáa ríbà kan bẹ tí ò dáa ṣẹ́rí gbogbo ríbà ta bá ṣe láti sọ mùsùlùmí kò ń bí aburú àti láti sàlàyé àwọn aláburú fáwọn èèyàn kí wọ́n lè bá mọ̀ wọ́n kẹ́ lè bá jìnà sí wọn nítorí àti sọ ẹ̀sìn wọn ríbà tó dáa ni kò rí báyìí so ṣùgbọ́n ilé tí ó ti lè rí báyìí a kàn sọ̀rọ̀ ẹ̀ a kàn bàjẹ́ lásán ilé báyìí rí bà tí ò dá ní kò yí báyìí ní ṣe wallahu a'lam bó ṣe rí nìyẹn wa alaikum salam Okay. Naam, wọ́n lẹ́ni tí bàbá rẹ̀ ń wuṣẹ́, àbò ṣe jálàbí, sẹmọ̀ pé nínú ẹ̀tọ́ bàbá dẹ̀ ní kí ọ̀nà wọlé ọmọ rẹ̀ lórí ọ̀ràn èèyàn ni ọmọ náà ó dẹ̀ gba ẹ̀tọ́ rẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀tọ́ tí ó ní gbà lọ́dọ̀ bàbá rẹ̀ wọ́n ní tí bàbá yìí bá wá ń fún yẹn lówó sí yẹn lè máa gbà á ilé ìta sọ fún ẹni yìí tó jẹ́ ń tó lóore jù ní pé so tí o bá gbà ó jìnà sí tọ́nà ọba àdékẹ́lá ṣe ilé ìwọ̀ fún láti jẹ nìyẹn Abubakar ní Siddiq ó lọ́mọ ọ̀dọ̀ kan ọmọ ọ̀dọ̀ yìí wá rí ó máa ń sawo káàkiri ó máa ń síwájú kí Ọlọ́run bá tó ṣàánú ẹ̀ ọjọ́ kan wá fún Abubakar ní nǹkan Abubakar

àbíkọ́ gbà lọ́wọ́ bàbá yìí ó lè gbà nítorí wípé bàbá yìí òun lórí ọ̀nà lórí owó yìí lọ́nà haram owó yẹn gẹ́gẹ́ fún rárá rẹ̀ má dá owó fún rẹ̀ kìí sí haram ọ̀nà gbà rí owó di haram àbẹ́ẹ̀kọ́ ni torí owó tẹ́nìkan rí lọ́nà rìbá tó yẹ pé iṣẹ́ rìbá ní ṣe tó rajà lọ́dọ̀ tèmi tèmi tajà fún èmi nítorí pé nítorí pé orí owó yẹn owó yẹn ti wá di haram fẹ́mi náà sẹ́mọ̀ pé ọ̀nà rìbá lọ́gbàdọ́dọ̀ tí ẹ̀ bẹ̀t ọ̀nà halal lọ́gbàdọ́dọ̀ tèmi owó a máa yí padà ìdájọ́ rẹ̀ a máa yí padà láti ọ̀nà tó bá ń gbàdọ́wọ́ ẹnìkan sí ọwọ́ ẹlẹ́kejì ọwọ́ bàbá ni ó ti jẹ́ ọ̀nà tó gbàdọ́wọ́ bàbá ọ̀nà haram ni ṣùgbọ́n ọ̀nà tó gbàdọ́dọ̀ ọmọ ọ̀nà halal ni ni ok bismillah naam 23 musalaye rẹ̀ ok o ni kọ́ọ̀lá ayàtọ̀ sọ wípé kọ́ọ̀lá rabbana إننا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا فإن لم تغفر وإن لم تغفر لنا وترحمنا لنكونن من من الخاسرين so ودادا إن شاء الله بسم الله إمام صح نعم الدنيا عمل غير الإسلام Naam. Hmm. Al-Qiyama. Ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí ìkàtàlá ṣẹlẹ̀ sí ìhúnjà ẹ̀rẹ̀ ìgbà tí bóyá ń bẹ̀ sáà ọmọ ẹ̀bẹ́ ni ó ti yé mi naam tí ẹ ti rí ní 23 aláàrọ̀ naam wọ́n bèèrè pé wọ́n ní wọ́n ní Umar sọ wípé ilé ayé yìí amalun bila hisab a wà ṣiṣẹ́ ni kò sí ìgbẹ̀san nílé ayé tó bá jẹ́ bìdàn kìyàmà rí hisabun bila amal a lọ gba ní láì sí pá fẹ́ so ìgbàtà lọ sí lálkìyàmà ni naam wọ́n ní pé àwọn èèyàn ma wá ń sọ nínú ọ̀rọ̀ wọn báyá tí nǹkan bá ṣẹlẹ̀ síyàn ní aburú pé à ẹ̀san aburú tó ṣe ní ń ẹ̀ ń gbà ẹ̀san nìyẹn kò yí ní sí yìí na wọ́n nipe pé bóò ni a ṣe fẹ́ kó ọ̀rọ̀ méjèèjì papọ̀ náà ṣe rí lóòtọ́ ni téèyàn bá jẹ aláburú nílé ayé ọlọ́run bá níkẹ́lá máa jẹ̀yàn yà nílé ayé látara burú yàn tí yóò dẹ̀ tún lọ jẹ ìyá ọjọ́ gbẹ̀dẹ̀ kìyàmà ẹ̀rí pé ó ń bẹnu wọn lọ́pọ̀lọpọ̀ tó yẹ pọ́lọ̀ ọba àdékẹ́lá pa wọ́n rẹ́ látara sábàbí aburú wọn nílé ayé ni tó bá débìlà kìyàmà náà wó dẹ̀ tún lọ jìyà wọ́n lọ gbẹ̀san iṣẹ́ aburú tó ṣe nílé ayé naam ṣẹ̀rí ìyẹn ìjẹniníyà lórí iṣẹ́ aburú téèyàn ṣe òun ni tayé ìjẹ́ ṣẹwárí tàlkìyàmà wọ́n ṣe ìṣirò yẹn lórí aburú tèyàn ṣe yẹn wọ́n wá sẹ́yàn lẹ́sàn lórí ẹ̀ tàbí ká ṣe ìṣirò yẹn lórí dáadáa tèyàn ṣe wọ́n wá sẹ́yàn lẹ́sàn lórí ẹ̀ ṣe rí ilé ayé kò sí hisab kò sí ìṣèṣirò nílé ayé ṣùgbọ́n ìjìyà ń bẹ nílé ayé lórí àwọn aburú tí àwọn èèyàn bá ṣe tọ́lọ̀ọ̀bà lè kíló fìyà jẹ nílé ayé kódà gan rèé àwọn mùsùlùmí náà rèé ọlọ́ọ̀bà lè kílá máa ṣe bẹ́ẹ̀ fún wọn ṣùgbọ́n ọ̀nà tọ́nà gbà ní wọ́n ń gbà sí ẹ̀bẹ̀ fún wọn ni pé oore ni tí wọ́n máa jẹ́ ọlọ́mọ fi ń pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ni so bóyá kí gbogbo mùsùlùmí bóyá ká rẹ̀ ṣe mùsùlùmí bóyá kí nǹkan ìbànújẹ́ kó ṣẹlẹ̀ sí ọlọ́mọba ní kẹ́lá fi ìyà yẹn ó fi jẹ́ nílé ayé nítorí kọ́mọba fi jẹ́ lọ́jọ́ gbéra kìyà màmá kọ́lọ̀mọba ní kẹ́lá kó lè fi pa gbogbo àwọn kìíní yẹn rẹ̀ nítorí pé tọ́jọ́

okay a ní ìparí wọ́n lẹ́ni tó ń gbàwẹ̀ tí ò kírun kí ni ìdájọ́ àwẹ̀ rẹ̀ ẹni tó bá ń gbàwẹ̀ tí ò kírun kò láwẹ̀ kò láwẹ̀ rárá ṣe bá ní ṣe àwẹ̀ rẹ̀ kò wọlé nítorí wípé ìrọ̀rún ṣáájú àwẹ̀ ìrọ̀rún ó àwẹ̀

tí ń bọ́ sópò ẹlẹ́kẹrin níbòmí tí ń bọ́ sópò ẹlẹ́karùn lọ́nà bòmí kò yí báyìí nísìnyí so báwo wá ni ìrun yóò ṣe já tọwọ́ so eléyìí ọ̀wá mọ́ ásámú fẹ́yàn bá gbà rẹ̀ tí ò kí ásámú ààwẹ̀ rẹ̀ ò bàjẹ́ ládà rẹ̀ kàn jẹ́kù ni so ẹ̀san tó yẹ kó ní ládà tó yẹ kó ní ní pípé kò ní so ṣùgbọ́n kò kú bá rẹ̀ ṣùgbọ́n tí èèyàn bá kírun àwọn so wallahu alam Eh? kò lè sí lábẹ́ má kò lè sí lábẹ́ má inṣàlá tó bá di lọ́la a mọ̀ tẹ̀síwájú ọjọ́ ti lọ́gán subhanaka alhamdulillah sallallahu alaihi wa sallam assalamu alaikum wa rahmatullahi wa barakatuh